الله ẹlẹ́ẹ̀kẹrìndínlógún twenty four wálé mọ́tà náà tó nínà nìsáì nígbà máa mẹ́lá kájà ìmọ̀ àlọ́. والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم وأحل لكم ما القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف منها أمر وألف منها نهي ألف منها alifun bíbí akọ̀sáàsù wà ìbàlú wà alifun bíbí ìbàlú wà mùsàlú wà mùsùlùmí àti ní àlàá. المحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم وأهل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محسنين غير مسافحين fàmẹ́sítàmútà tún bìí mímí húnà fàátù húnà òjúra húnà fàrílọ̀tà ń fàlájúná àlékún fi máa tàrà lẹ́tọ̀n bìí mímú bá ومن لم يستطيع منكم طولا أن ينكي لمحصنات المؤمنات فمما ملكت أيمانكم من فتياتكم المؤمنات والله أعلم بإيمانكم بعدكم من بعد isi btụhụ nna isenlina gwa tụhụ nna ụjuraụna irimaute mụsana tịa aụai ati ana-amụtapi ahadne pd ụsi فإن أتينا بفاحشة علينا نصف ما على المحصنات من العذاب ذلك لمن خشي لأنك منكم وأن تصبروا خير لكم والله غفور رحيم الحمد لله pọ̀ àwọn dáàmù àti dúpẹ́ ọlọ́run kò fi ta wá lọ́lẹ́ ọ̀pẹ́ ìdùnnú náà lọ́lọ́wọ́ jẹ́ àmọ́ ẹjọ́ ọba tó ń pe àánú rẹ kó wá jọ lórí tí o nífẹ̀ẹ́ sí má fi ìdùnnú rẹ sọ aká o wọ́n sì jẹ́ àkójọ ọ̀bànújẹ́ o wá yọ́nú sí wa láyé àtọ̀ lẹ́yìn eléyìí àwọn àfáà wa tí wọ́n ní onípa ẹ̀ wọ́n ní láti ṣẹ́yìn Abdul Baqi Muhammad ayé máa wọ́n wọn láàmú ọ̀gá fara láàmú náà bá ní kí àwọn bá ní dájú àwa náà tá wà láyé náà jẹ́ nípínlẹ̀ rẹ̀ ìtọ́lọ́mọ èèyàn dá o bàbá mi máa wọlé o. Ìta ìlú kàwé náà ń ṣàkóso.

Fàkún àdìsá àṣàlá lè máa wà àkọ́ àríkà àdàlá lè máa wà. Àyíká ẹ̀rọ ẹ̀rọ àdìsá àdàlá. Fàkún àdìsá àṣàlá lè máa wà. Fàkún àdìsá àṣàlá lè máa wà. Lẹ́yìn kọ̀ọ̀kan ṣe ń ṣe ládùúgbò tó ń ṣe lágbo ilé. ó ṣe bí wọn ò rí ọjà wọn bọ̀ wá sọ̀rọ̀ rẹ dáadáa máa jẹ́ tẹ tọ́wáyé pọ̀rọ̀ dáadáa ni wọn sọ lẹyìn ẹ tọ́wá jẹ́ pé èkejì náà ni tó iṣẹ́ yẹn dájọ́ àbí iṣẹ́ rí wárí àdánwò wa. fáìdà wa ti òní kátó personal plan tá a fi ń القرآن بسم الله قال الإمام الشافعي رحمه الله تعالى ọ̀kan nínú àwọn àyímà òun lọ sọ̀rọ̀ yìí náà ni ìmáàmù sáfì náà bá ti kẹwọn gbogbo wọn ni wọ́n ní ọlá tọ́lọ ń dá wọn o ah, gbogbo wọn pátá ẹtì ẹrí ìmọ̀ọ́mù ṣàfihàn à ọlọ́run fún pọ̀ à òrin náà pọ̀ ẹ sì wá wo èyí ó ṣe bí wọ́n dára wọn láyé ni o. ọjọ́ tí ìmọ̀ọ́mù àgbà àbọ̀ àníkù láyé ni wọ́n ṣe ń pé ní ó sì ń bí ìmáàmù ahmed ọmọ àbálí lẹ́yìn pé ẹkú ewu ẹkú ewu lórílẹ̀ ayé náà ní ọ ó wá ìrẹ̀lẹ̀ ni pé wọ́n jọjọ́ kò pọ̀ ọlọ́run ti ṣe ìmáàmù sàfí olówó lọ́sọ̀rọ̀ yìí ẹ wá jẹ́ àgbọn tó sọ. àbá àgbà ṣe rà yìí tàbí ló fẹ́ àgbè. ó ní àwọn nǹkan mẹ́rin kan a máa ṣàlékún làákàrè fẹ́dà làákàrè sì ni góòlù ọlọ́run tí ń bẹ lára èèyàn ọlọ́run méje làákàrè wọ́n dà lóhùn ṣé wọ́n ní ẹ̀mú góòlù tí ń bẹ lára wa làákàrè ni o wọ́n bá ti yẹ̀ lọ́dọ̀ ẹnìkan ọlọ́run gan-an ti pé wọ́n dáká làwọn ẹ̀dúró àti bàbá wa ayé wa làákàrè oní góòlù ara o tí wọ́n bá ní àbámọ̀ àwọn làwọn ọmọ ní ó ṣe lọ́rùn ṣàlùmọ̀ náà náà àbámọ̀ ní kó gbà áà. láwùkùnà náà láwùkùnà ẹ̀sọ́ àwọn àbílò fẹ́ẹ́kùnà bí ẹ̀jẹ̀ àdìsáré. ọ̀rọ̀ ọlọ́run o àwọn ìgbà báyìí náà títì ní ọkọ̀ lórí ẹ̀. ọlọ́run ló ti jẹ́ pé gbogbo ẹ̀sùn tá a sùn pátá ọlọ́run gbé kárí làákàrí báwọn ti rí ní ìsìn máa máa ń ka lọ́wọ́ pé ẹ̀ǹtọ́ ní làákàrí kí ìmọ̀mọ̀ wa káàbọ̀ báàlù ṣe ájì wọ́n kà pé ẹ̀ǹtọ́ ní làákàrí bẹ́ẹ̀ yóò kí mọ̀ ẹ̀ǹtọ́ ní làákàrí bóòlù ọlọ́run ní làákàrí ọlọ́run ó dàrú máa lọ ilé ọjà máa lọ náà ni ẹ̀kọ́ ìbí ṣe pàtàkì o ìmọ̀ọ́mù sàáfi wá ní nǹkan mẹ́rin a máa ṣàlékún làákàrí fún yẹn orí àlékún orí mi ẹ wá jẹ́ àlọ́ kí ni nǹkan mẹ́rin náà. ọlákọ̀ọ́kọ́ ni kéèyàn máa gbé. ọ̀rọ̀ tí ò wúlò wọ́n máa gbé jù lẹ̀. bí wọ́n gbọ́ ọ̀rọ̀ náà ni wọ́n máa dá sí wọ́n nílẹ̀ àkàrí o wọ́n máa wòye sí gbogbo nǹkan fún tó lọ sọ̀rọ̀ èmi nù ẹni tí bá ń ṣe náà àkàrí rẹ̀ ó fẹ́ ká máa ronú orírìnrìn ó ṣe pàtàkì wa olóyè àìpàtẹ bí a ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ náà ẹ̀ náà ló àti ẹnì kejì wọn bàbá wọn lóṣù ṣe pàtàkì ọ pàtàkì ọ pàtàkì. kódà ọ wà nínú nǹkan márùn-ún tí jíbírìlù ma sọ fanabi àfànàbí tó bá ti wájọ ma sọ bí máa sọ ni pé òun náà ní máa sá làjìbìrìlù ní sí ní bá jí sí ọlọ́run náà aládùúgbò ọ̀dọ́wọ́ rẹ o aládùúgbò ọ̀dọ́wọ́ rẹ o bẹ́ẹ̀ ni ń kọ́ àwọn lẹ́kọ̀ọ́ yìí. èèyàn bóòlù ṣe ṣèèyàn páládùúgbò tó tó bá fẹ́ mọ ìhàwó sọ́nà wọ́n ìhà tó bá sáládùúgbò bẹ ládùúgbò gan-an tó bá ṣaṣọ tó jù bá dé òní bá ká ẹ̀mọ́dé bẹ́ẹ̀ ẹ̀mọ́dé bẹ́ẹ̀ à ó lè gbá ilẹ̀ fáyà o ó lè bójú méjì tó ń sá ẹ̀yìn àṣìlẹ̀ àlẹ́ àṣálàdùúgbò. ẹlẹ́ẹ̀kejì tí àmẹ́bí tó ń jù ìrìnnù tó máa sọ ni pé àmẹ́bí ni máa ń sára jìbìrìnnù yóò sí ní bíṣìwáàkì ó ní jìbìrì yóò tó yẹ gbogbo sísà ń pa mí láti pé máa rorí o máa rorí o máa o tóun fi bẹ̀rù pé ìyẹ́ yìí wò ní wọ́n báyìí sẹ́yìn wò ní wọ́n ó yẹ ká máa dáadáa. torí na lọ́nà tá à ń gbà bọ́lọ́run sọ̀rọ̀ nínú ilé mùsùlùmí débi ikọ́ náà ìdìtìmí sẹ́nu gbogbo nǹkan olóòórùn burúkú ọmọ ọjọ́ káwọn màlẹ́kọ̀ oníkè ò jìnnà sí ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ wọ́n ṣàdúrà àwọn ẹlẹ́kọ̀ọ́ ọmọ súnmọ́ ilé ẹ̀dí ẹ̀ tí wọ́n ti gbóhùn tí ọ̀dà wọ́n ta kílù sí ọ ọmọ ẹlẹ́kọ̀ọ́ oníkẹ̀ tọ́kí bẹ́ẹ̀. ló fi jẹ́ pé ó kì wá lọ ó ní nọ́ọ̀sì fún àfọwá ẹ ẹnu yín o torí pé fàáyínà ara tòró pèlè kọ̀ ha ó ní ọ̀nà tí kúránù ọmọ àgbà jáde kò fẹ́ kí kúránù kò fẹ́ kí ẹnu ì pẹ́pẹ́ ń bá ní àǹfààní tí wọ́n ń bẹ fún orin rírìn ni pé a máa mú kéèyàn rí ọ̀nà ọlọ́run káṣí ẹ̀gbẹ́ òsì nǹkan mìíràn èèyàn ọ̀gá ń tutọ́ ìyá máa ń rí o ọ̀dà o ọ̀dà kí àwọn ọmọ báyọ̀ sọ̀rọ̀ wọ́n máa gbẹ́nu sọ́hùn tàbí wọ́n máa fọ́ bọ ẹnu kí ló dé ìsìláàmù ọ̀kọ́ wa báwọn. kéèyàn tó wá máa ronú dáadáa ọmọ fọ làákàyè mọ́ náà ní ọmọ tí ò ṣe dáadáa ọmọ ronú. ẹlẹ́ẹ̀kẹta kọ́ wa máa jókòó táwọn ẹni rí rí ọmọ lékún. ẹlẹ́ẹ̀kẹrin ìmọ̀tọ́ ọba kọ́. kọ́ tí wọ́n kọ́ máa lò ó tó bẹ́ẹ̀ máa ń lo ìmọ̀tọ́ mọ́ ọlọ́run tó máa jogún ètí ọ̀mà fún fílímù wà bí àbẹ̀wò ẹ̀bùn àtọ̀dọ̀ náà gbogbo dáadáa yìí ọlọ́run kò fi lè wà lọ́wọ́ ntí máa lékún làákàrè kéèyàn máa gbé ọ̀rọ̀ tí ọ̀dà jù lẹ̀. ẹlẹ́ẹ̀kejì kan máa ronú dáadáa ẹlẹ́ẹ̀kẹta kan máa jókòó táwọn ẹni ọlọ́run ẹlẹ́ẹ̀kẹrin ìmọ̀tọ́ bá mọ̀ tàbí ìtọ́ gbọ́ kan máa lò ẹ̀sọ́. wàhálà tó ń fẹ́ ní orí kọ̀. mọ́mú ọlọ́run bá ní kẹ́ ó ní ìwà mẹ́rin yìí o a máa fa aásìkì báyàn a máa fa aásìkì fọ́jú èèyàn. yàtọ̀ sí pé kọ́ máa sọ sí àwúrẹ́ owó tó ní lọ́nà àdáńgbé ni wá àwọn bá fi gún ọṣẹ owó tó fi ra ọ̀lẹ̀ yóò fi bùkọ́ kò sì ní ju eléyìí náà lọ wá tó ní àwọn bọ̀ ya àwọn fọ́ ọlọ́sẹ̀ tó bá máa wẹ̀ tó iwọ tó ń tajà náà tó ń wá ọṣẹ àwúrẹ́ kiri ọ̀ jẹ ni ọ̀gá ọṣẹ àwúrẹ́ lórí ọjà tó ń kó o sì máa sójà ń ọmọ ìlú ètò da pàmò ètò ọ̀dà torí tó bá ti ṣe bẹ́ẹ̀ níjọ́ kan ọlọ́run ń bọ̀ wá yọ kan tó bá

oògùn awúrẹ́ là ń fún àwọn bàbá tí ń tajà wọ́n sọ́ra fún àṣẹ ọ̀rọ̀ torí ẹ̀mí tọ́lọ́ ń dá báwọn ọmọ èèyàn kò fẹ́ wọ̀ sí o ẹni ọba sọ̀rọ̀ sí lónìí jọ́ka káyé àjẹ́ rajà mọ́ wọ́n ní ní sùúrù ní etí ń tarè o ní tìjúká o dé lóòótọ́ ọ̀gá ọṣẹ àwúrẹ́ ni lẹ́yìn náà nọ́ọ̀sì àgbẹ̀ tó wá fi kọ́ fún wa ó ní nǹkan mẹ́rin ọ̀hún fàásìkò ìbáyà kí lákọ̀ọ́kọ́ ó ní kéèyàn máa dìde kírun fọ́lọ́ lóru máa kírun fọ́lọ́ lóru ọlọ́run àwọn máa fi ṣàyẹ̀kọ́ àsìkò fẹ́dà ẹ̀kẹ́jì. ọ̀kẹ́ sọ̀rọ̀ ìgbìmọ̀ àgbẹ̀ àti ààrẹ. lẹ́yìn náà kọ́ máa tọrọ ìdáríjì ọlọ́run púpọ̀ wà sí lásìkò sàárì tẹwọ́sọ́lọ́ aláwọ̀ ẹ̀gbẹ́gbẹ́ lànà yá ga wálé amúná yá rọ̀rí bọ́ọ̀mù yìí rẹ̀ lọ ọmọ tẹnu aláwọ̀ ẹ̀gbẹ́gbẹ́ lànà yá ga wálé amúná na rọ̀rí yẹn ni pé ọlọ́run. dáríjì wà aláforíjì ni ọ kẹwàá oníkẹni ọ kéèyàn máa tọrọ ìdáríjì lásìkò sáàrì a máa lékun àsìkò fún ẹlẹ́ẹ̀kẹta wàtàrà olùsọ̀rọ̀ ọ̀ kéèyàn jẹ́ kí ìtọ́rẹ àánú kọjá kọ́mọ láàmú. wàgbé náà lẹ́yìn náà kó sì máa rántí ọlọ́run láàárọ̀ lálẹ́ ṣáà pé ìrántí ọlọ́run kò ń ṣe ní ìdí pé a máa fa tẹ̀sùn báà lọ́wọ́ gbogbo ìgbà náà là á máa rántí ọlọ́run máa fẹ́ dìde á ọlọ́run máa fẹ́. jẹun àrántí ọlọ́run bá a jẹun tán àrántí ọlọ́run bá jáde àrántí ọlọ́run bá wọlé àrántí ọlọ́run ìrántí ọlọ́run ṣe pàtàkì o ọlọ́run yóò mọ rántí àwa náà sí dáadáa ìrántí ọlọ́run méjì náà ni ká máa ka lẹ́nu ká sì máa rántí pọ́lọ́run rí wa rántí ọlọ́run ọlọ́run òun rí ọ o ó lè báyìí ká lè jìnnà ṣẹṣẹ àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí ó máa ń bá kéèyàn máa kírun ó sì máa tọrọ ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn náà kò máa ṣàánú máa ṣàánú bó ti máa náà ẹ máa ṣe é ẹlẹ́ẹ̀kẹrin àwọn aláṣẹ ọlọ́run. wàá bá àwọn ní orúṣà àfi ọlọ́run bá ní kẹ́ ó tún wá ní àwọn àwà mẹ́rin yìí o a máa a máa hàn áṣìkì fún yàn a máa dínà káṣìkì ọ̀dọ́gbé yàn ẹni ìwà yìí bá ń bẹ lọ́wọ́ rẹ̀ áṣìkì ò ní dọ́dọ̀ o yóò máa ra agbó yóò máa ra sọ̀rọ̀ kí lákọ̀ọ́kọ́ kọ́ ọ máa sùn lásìkò tí gbogbo èèyàn lọ bí iṣẹ́. ojú káṣù bá tàn bàbá ní àsìkiri tó ṣe ṣe kí a wọn lọ fi ṣẹ bóun sì ṣàṣìkiri kan mọ tó ayé gbèsè rẹ kó ojú ojú mi nìkan lọ fi ṣẹ ibi iṣẹ́ ìgbà náà ni èèyàn ti ọlọ wọn sùn kalẹ̀ o tó o ti gbọ́ o òmùlẹ́rù náà lọ sọ fún wa ó ní kẹ́nìkan nu yọ́ mẹ́jọ́kù kọ́ máa rawọ́ pé ọlọ́run. wọn alálùbámásìkì wa ó ní ṣe bẹ́ẹ̀ mọ̀ pé kì í rọ̀jò owó iṣẹ́ náà láṣẹ lọ́gbẹ́ bá lọ iṣẹ́ o wọ́n dùn kalẹ̀ o má yẹ tí ọmọ gbéra rẹ̀ ọmọ gbéra rẹ̀ kọ́ ọ̀yàn lọ́rùn ẹ wà máa wá ìtàn a ní ẹyẹ ẹyẹ àdàbà kan ọkọ̀

gbogbo alájọ pátá ojú wọn kàlẹ́ ránjọ́ àlùkà wọn eegun ni gbogbo ojú wọn jẹ. ìsìláàmù ó fẹ́ ká máa ṣiṣẹ́ ọwọ́ wọ́n sùn lásìkò tó yẹ kó lọ bí iṣẹ́ ọgbà tí ọ̀bà sí ìlànà nìkan tó mú ọ sùn. ọ̀yà o. wọ́n fi ìlànà sọ̀rọ̀ àti. ẹni tí ìkírun déédéé àsìkè ọmọ ìjìnà sí àsìkè ọmọ ìjìnà sẹ́ńtì kírun wọ́n máa kírun dáadáa ntọ́nà nítorí ẹ̀ dáàbò àtẹ̀mí àsìkè gan ọlọ́run dá nítorí tiwa ni ṣùgbọ́n wọ́n tún rẹ pé ohun tọ́lọ́run ọba dá ọ fún o fẹ́ẹ̀lì o ṣe ọwọ́ àwọn àǹtọ́lọ́run dá fún wọn kò lè dúró de ọ ká máa kírun dáadáa ẹ̀fẹ́ ọlọ́run náà ní wá múlẹ̀ alákàbí sọ̀lá asàbírí àbíyá lánàṣẹ́ àlùkàrí síkọ́ ọ̀nì àti látò ní ìsàkíwá àwọn ìyàwó rẹ àti tèmi náà ọjọ́ wọn máa kírun ìyàwó tí bá ń kírun ọrùn ọkọ lọ́wọ́ gbogbo ìyàwó tí ò kírun tẹ̀ ń bá gbéwò ẹ bá wọn sọ̀rọ̀ tí wọn bá gbọ́ ẹgbẹ́ gàrí. ẹgbẹ́ gàrí o ẹ lọ ilé kátà ẹjọ́ kọ bàbá wa kátà yé o. ìyàwó tí ò kírun bẹ́ẹ̀ bá gbé ẹjọ́ ń sùn kó jẹ́ pé ajá ló ń sùn tì ó lóore fọ́ tàbí bẹ́ẹ̀ ìyàwó tí ò kírun bẹ́ẹ̀ gbéra níta yóò kó bọ́ ọ. àsìkí rẹ̀ gan nípasẹ̀ rẹ̀ yóò ma dínkù ṣùgbọ́n tí àwọn bá jẹ́ ní kírun tọkọ náà ọlọ́run máa fi tí máa fi ránṣẹ́ rẹ̀ lọ́wọ́ fún àwọn ìgbàwọ̀ torí náà ká máa tún wákàtí márùn dáadáa rẹ̀ àdánwò tí báyìí tí òfin ní kírun ọlọ́run á sì kí àdọ́dọ̀ rẹ̀ ọrụ máa rí ọsá. òròjú ẹ má o àwọn àfáà nínú sẹ́ra ẹni wà jẹ́ àtẹ̀lé tọ́lọ́. ọjọ́ á gbìyànjú nípa á gbìyànjú nípa tọ́lọ́ ní àṣẹ kámọ́ rojú kámọ́ rojú o. wọ́n á sọ ìlà ọ̀gbìn kan sọ̀rọ̀ ìlà ọ̀rọ̀ wọ́n á sọ ìlà ọ̀gbìn kan sọ̀rọ̀ ìlà ọ̀rọ̀. àwọn ìgbà yìí pé ọ̀dọ̀ ọlọ́run lá padà sí o. ẹlẹ́ẹ̀kan ní kọ́ o. jàǹbá kéèyàn máa sì jàǹbá yóò máa lé àsìkò jìnnà tọgbọ àṣírí ẹni tí bá ń sì jàǹbá àṣírí rẹ̀ igbó ó ní bó nínú bá wàá fowó pamọ́ sí ọlọ́ wọ́n ní iye báyìí lówó yìí o ẹgbẹ̀rún márùn-ún ni o nínú wọn sì fẹ́ gbà lọ́ba ní ẹgbẹ̀rún mẹ́ta ni ìjàǹbá ló ṣèrò tó bá dìgbà míì wọn á fi sí ọlọ́ná náà ló sì lè bọ̀ láti rí wọ́n fi owó rán ọ látẹ̀lé odi wípé ọlọ́run fáwọn ọmọ ilé o tí ò délé tán òfowó gbọ́ bùkátà tiẹ̀ ebi wá ń pa àwọn ọmọ tí wọ́n fowó fẹ́ lówó ojú ṣèjàmbá o gbogbo téèyàn wá sí jàmbá iṣẹ́ tó ń ṣe tó ọba ti gbé lóòótọ́ ń bẹ̀ tó ń ṣe jàmbá á sì kí ọmọ ìgbìmọ̀ sí wọn. tó àwọn nǹkan mẹ́rin mẹ́rin ọ̀nà mẹ́ta ìyẹn méjìlá kan mẹ́mùsà àbínú sọ ó ní tí mo ṣàlékún làákàrí fẹ́dà kó sọ́ra níbi ọ̀rọ̀ tí ò yẹ ẹlẹ́ẹ̀kejì kó sì máa ronú dáadáa ẹlẹ́ẹ̀kẹta táwọn ẹni rí ẹlẹ́ẹ̀kẹrin ìmọ̀ tí bá ń kọ́ tàbí wáàsì tí ń gbọ́ ó rí làákàyè ọmọ ẹlẹ́kọ́ àwọn nǹkan mẹ́rin tí wọ́n ń fa káṣíkì ọjọ́ téèyàn máa dìde kírun fọ́lọ́ lóru lẹ́yìn náà máa ṣe ọ̀pọ̀lọpọ̀ wíwá ìdáríjì ọlọ́run lásìkò sáàyè ẹlẹ́ẹ̀kẹta máa gbìyànjú kó máa ṣàánú bó ṣe máa lọ́dọ̀ rẹ ẹ̀kẹ́rin oṣù mọ̀rántí ọlọ́run gbogbo ìgbà. àwọn nǹkan mẹ́rin tí máa lè àsìkò jìnnà síyàn ọ̀kan náà ni kó máa sùn lásìkò tó yẹ kó lọ bí iṣẹ́ gbà rí òsì ọ́ ẹ̀kejì ni pé kó máa máa kírun dáadáa ẹlẹ́ẹ̀kẹta kó máa rojú ẹlẹ́ẹ̀kẹrin kó máa sùn jàǹbá àwọn àǹfààní yìí.

ká máa gbọ́ ọ̀rọ̀ náà náà ń jó ṣe aláǹfààní o kẹ́rí pọ̀rọ̀ náà ni o. Èyí tó sọ láti mí náà lè báyìí. Wọ́n ní mọ̀sán náà tòmí náà lè ṣááyì. Ẹ̀sìn wò. ẹ rí i pé àtìkù ọwà ń bẹ wàhùlẹ̀ àtìkù náà wà ti ń bá bọ ní òfìyè wà ṣàwọn pé àwọn obìnrin tá a gbọ́dọ̀ fẹ́ lọ́lọ́run kà fún wa lọ́kà fún alánà ó wá fẹ́ fẹ́ bẹ̀rẹ̀ òmíràn tó wá fẹ́ fìkà kún fún wa. ọlọ́run ní àwọn adélébọ̀ èèyàn ní àwọn obìnrin tó wà ní ọkọ wọn fáwọn gbọ́ ọlọ́run ọmọ ọ̀fẹ́ wọn o ẹ̀yìn ọgbà ìyàwó o wọ́n bá ṣe ń jẹ́ ọ̀bẹ̀rù èèwọ̀ ni ìyàwó ń bẹ́ẹ̀ ní ọkọ ẹ̀ ọkọ rẹ̀ ọkọ lẹ̀ ọkọ ń sọkọ ìwọ náà tó ń ṣe tiẹ̀ ọlọ́run ọlọ́run rí ọ. wọ́n ní wọ́n sọ̀rọ̀ àwọn abilékọ ń wà ní ọkọ wọn. ìlà àyàfi tí a ọwọ́ ọ̀tún ní kàpá lé lórí. ọlá ní ọ̀rọ̀ ẹyọ ọlọ́run lélẹ́yìí o lé lórí o. ọlá ní lẹ́yìn àwọn obìnrin tá a ti kà pé kẹ́ ẹ wà lẹ́yìn rẹ̀. aṣílẹ̀kùn fún yín o nígbà tí ọba ti wà nínú àwọn tá a kà pé ẹ má wọn o. A ń sáré àbúrò ya wá lè gbọ́. lọ ní owó yín ní ti ẹ wọn o. mo sì ní kọ́dọ̀ fẹ́ níyàwó tó ní fẹsẹ̀ ní ọ̀nà o. ọlọ́ni mùsùlùmí náà ẹ fẹ́ràn bá àtún fẹ́yàwó gan sọgbọ́n ọlọ́dọ̀ àwọn èèyàn ẹ̀ tí wọ́n fi fọ́ ọ. Géèrà Mùsáàfì yìí na ẹ má bá wọn ṣe panṣágà o. Ẹ jìnà sí wà bẹ́ẹ̀ o. Bàbá sábà náà ń bìrì ìlú rẹ̀. Bàbá sábà náà. ọlọ́ni àwọn tó wáyé pé ẹ ti fún ní ìgbàdùn nínú wọn tẹ́ ẹ ti yọ sí àṣepọ̀. owó òsánlé lórí wọn ẹ̀sán fún wọn. ọlọ́ni ọ̀ràn ẹ̀yàn ọlọ́run wọ́n tún sàdáàkì náà ní fàrílà. àwọn èèyàn ní o ọlọ́run ní kì kò sì sí ẹ̀ṣẹ̀ fún yín o. kí ẹ sọ̀rọ̀ lóko bí ibi bá lè parí lọ. nípa àwọn nǹkan tí wọ́n bá yọ́nú sí fún yín lẹ́yìn tí ẹ ti ṣe ọ̀ranyàn tán ọlọ́run ní dájúdájú òun ọlọ́run tó ní mímọ̀ òun sì yẹ ọba ọ̀jọ̀gbọ́n yẹnu dájú bọ̀. ọlọ́run ní àìwá náà òun ló ń dá yín ẹni tí àbá lágbára owó tó pọ̀. ألم يعلم صلاتي ومدادي owó tó pọ̀ láti fẹ́ àwọn ọmọlúàbí lóbèrè sáà pé ọlọ́mọge tọ́jú ọmọlúàbí owó tó owó tí ó gbà yóò gà díẹ̀ tó ọ̀bà wá lágbára ilé ìwòsàn. a jẹ́ pé àwọn tí ọwọ́ ọ̀tún yín ní kápá lé lórí. nínú àwọn ọ̀dọ́bìnrin tí wọ́n sì jẹ́ múrìn náà. ọlọ́wọ́ ó ní nípa. ìgbàgbọ́ nígbà ẹsẹ̀ gbọ́ náà ń lọ sí ọlọ́run mọ́ o. láàbò fọ́ọ̀nù ní báàlẹ̀. apá kan yín lórí apá kan. báàlẹ̀ wọ́n ń tàbí ilé ayé dé. mímọ mímọ dúpẹ́ lọ́wọ́ ẹ jẹ́ sọ pé aláwọ̀ mímọ ọlọ́run ọba ọba tí sọ̀rọ̀ sí yéèyàn ni. Hmm ọlọ́ni ẹfẹ́ wọn bíi sínú àálì nínà pẹ̀lú ìyọ̀ǹda àwọn èèyàn wọn wọn tọrùn tẹ ọmọge tẹ̀sí jọ ń ṣàṣepọ̀ táwọn bàbá ọmọ sí bàbá tó bí ọmọ ọmọ ẹbẹ̀rún ọlọ́run. ẹrù tẹ́lẹ̀ ni lọ́nà tọ́lọ́ ń gbà pẹ̀fẹ́ ni ó òwò ni ó fi fọ́ ọ. ẹ bá rí gbogbo àwọn tọ́lọ́ ń pè yìí wọn. ń sọ ọlọ́run ní wọ́n bá ti rí ẹnìkan pọ̀ fẹ́fẹ́ iṣẹ́ ọ̀kọ̀ọ̀kan ṣe ni pé ṣèwádìí ń pa àwọn èèyàn fún bàbá bàbá náà lálẹ́sìn àfẹni tí bàbá bá tún fa iṣẹ́ ńlé lọ́wọ́ mọ̀ọ́ká ẹ̀fẹ́bìnrin ẹlòmíì gan-an ń lọ bá lóyún fúnra wọn ni wọ́n tún gbà fáwọn ẹ̀fẹ́bìnrin ẹlẹ́rìí sọ̀nà ọlọ́run àgbàríkà ni ẹ wá o.

dáa gẹ́rà mùsáàtì àti ẹ má fẹ́ wọn lánàá sì náà o ah nǹkan náà ṣe o nǹkan ṣe ọlọ́run ọba kó sáré lórí rẹ o ah ọ̀pọ̀ nínú àwọn tí ń fẹ́yàwó lásìkò yìí bí ìbáṣà wọn bá lọ fẹ́ ni wọ́n fẹ́ lọ́dẹ̀ tó o. àwọn òbí mi náà nǹkan ò sì yé wọn a ní ṣé ìwọ tí rẹ jẹ́ ọ̀fẹ́ ọ ni ọmọ àwọn obìnrin yẹn bá lù ọ òtí ọ ọkùnrin ká tó lè mú àwọn ọkùnrin ní ọmọ ẹ̀pọ̀ ìyọ̀ wọ́n ẹ̀yin tẹ́ ẹ fẹ́ fẹ́yàwó ẹrin ọ̀nà ẹ̀tọ́ síbùkún ọlọ́run ó lè pọ̀ ńbẹ̀ ẹ fẹ́ wọn lọ́nà tó dáa. ní ọ̀rẹ́ kìnìún ọba yẹn ọdún sàárè ẹ fẹ́ wọn nífẹ̀ẹ́ ọmọlúàbí bó ṣe tọ́ bó ṣe yẹ ẹ má bá wọn ṣe àgbèrè. wọ́n á wọ́n dá ìlànà ìlànà rárá sì má bá wọn ṣe ṣìnà kọ̀kọ̀ àti gbangba ẹ má mọ̀ ọ́n mọ́ ọ lọ́rẹ̀. wáyé ọ̀sẹ̀ ọlọ́run tọwọ́ ti á di pé ẹ ti fẹ́ wọn tán. wàyí àbẹ́rẹ́ lè báyìí. ṣe ìwà àgbèrè wọ́n ṣe panṣágà wọ́n ṣe ṣìnà. Fàdé ìtẹ̀lé tí kò máa lẹ́yìn fún sọ̀nà ìdàgbà dáàbì. Ọlọ́run ajá pé ìlàjì ìyà tẹ́ fi jẹ ọmọlúàbí kò lẹ́sùn ti àwọn náà. Dáàbì kàlè mẹ́rin ọ̀sìn àlẹ́ àdẹ́sà fi ń kún. Ọlọ́run ní aṣọ eléyìí o fún àwọn tí wọ́n ń bẹ̀rù pé àwọn ò lè ní ọ̀pọ̀ owó tí àwọn ilé fífẹ́ ìyàwó àwọn òṣìṣẹ́ ló sì ná. wàhálà bá lóye ooo ayé ọ̀dà ooo. ọlọ́run nígbà kúkú ṣe sùúrù náà ọmọ ìlú orí pé. wàhálà.

وعاصا من الخير ومن لم يستطيع فعليه بصوم فإنه له وجاء alábìrin wo bí ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ọ̀dọ́ ọ̀dọ́mọkùnrin ẹni ọba lágbára àti táyàwó náà yín kọ́ o nínú ẹ̀sìn o ẹ ẹnití àbáwá anábìrin ká ẹ fẹ́yàwó yẹn wọ́n ní ọ̀nà ọmọ yín ojú yín ni ó sì máa mú yín kíyèsí ìpamọ́ yín ẹnití àbáwá lágbára ọmọ gbà àwẹ̀ wọ́n ọmọ gbà àwọn ènìyàn àwọ̀ ọ̀sán nípa ti ń ara rẹ yọ rọ. dáadáa ìmọ̀gá fẹ́yàwó lọ́dà o yálà mọ̀ pé nínú sẹ̀ríà tí àwọn bá lówó lọ́dọ̀ fẹ́ lọ mọ́kà tó sẹ̀ fẹ́yàwó ìyàwó ni ẹni kọ́kọ́ fẹ́ o sọ́gbọ́n ọgbà fẹ́yàwó ìyàwó ó pàtàkì. ọjà o lè yáwó kó o fi fẹ́ sọ padà níbi ìyàwó sọ padà kìdé kí á fẹ́yàwó inú ẹ̀sìn lọ́wọ́ àwọn ẹ̀yin ọ̀dọ́ táwa náà jẹ́ ọmọ kékeré kan ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọlọ́run. rárá àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ náà ń fi ìyà jẹ àwọn obìnrin o wọ́n ń jẹ àwọn obìnrin ìyà pọ̀ o pàápàá tẹ bá tẹ àárẹ̀ tẹ bá fẹ́ ṣe mọ́ṣúná ẹ̀wọ̀n apá kan ti ẹ̀ pàtí létí ìgbà náà ni ọ̀mọ́ ṣe mọ́ ọmọ kọ́mẹ́sẹ̀ gbé mọ́ ọmọ àpẹ́lẹ́ ọkọ mọ́ ọmọ oúnjẹ ẹsẹ̀ náà ẹbẹ̀rù ọlọ́run ẹ wá ń fìyà jẹ àwọn obìnrin tẹ́ ẹ ti kọ́kọ́ fẹ́ àbí ẹbẹ̀rù ọlọ́run ẹ ṣe déédéé alẹ́ mi sọ fún wa pé ẹni ọba fẹ́yàwó méjì. tàbí mẹ́ta tàbí mẹ́rin ṣé ọba ṣe déédéé láàrin wọn jẹ́ àyẹ̀wò mẹ́lìkìyàmà bí wáyé wọ́n jẹ́ tí gbogbo èèyàn bá ń dìde ní tí gbogbo wọn tí ara tó pé ìlàjì ara nínú ẹni dìde o náà mọ̀jà mọ̀jà arógun gbogbo àwọn tí wọ́n máa ń fún obìnrin tí wọ́n tí wọ́n ṣe dáadáa lọ ẹgbẹ́ kan wọ́n se lanka láńká láńká wọ́n máa fi sẹ́gbẹ̀ẹ́ kan níjọ́ àkẹ́ ẹni ọlá ṣe báwọn bá fi dìde kàwá náà. rẹ ara tó péye láàgbé wà jẹ náà ẹ má ẹ má ẹ má ṣe déédéé. ẹ má ṣe ní sọ́kàn tán po. ẹ wàá pa èkejì tì bí ẹni tí kò lásùsí ẹ wà ẹ gbé sọ́kàn ọlọ́pọ́n. àwọn náà ti tó bùkátà rẹ̀ ṣe máa ṣe ẹ̀yin ṣe tó bá ni ẹ̀yin sì yá di àwọn obìnrin pọ̀ yéjú ẹ̀yin tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹbẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run ẹ déédéé o àyàfi déédéé tó bá yẹ pẹ́ lágbára àti lè ṣe ọlọ́run ọlọ́run ní bẹ́ẹ̀ ti ẹ̀ lẹ́. ọlọ́run ní ẹ̀ ní lágbára àti lè ṣe déédéé lọ́dọ̀ àwọn obìnrin ẹ̀ kó jọ bẹ́ẹ̀ ti ẹ̀ fẹ́ sojú kòkòrò pẹ́ sí. ṣùgbọ́n àlàáfíà ẹ mẹ́sẹ̀ẹ́ rí tán po sọ́dọ̀ ẹnìkan torí déédéé tọ́lọ́run mú yẹn òun náà ní ìfẹ́ kò sí ọ̀nà tí ìwà ti kó yàn méjì jọ bọ́sọ̀ àwọn ọmọ ìfẹ́ ìfẹ́ nìkan ọ̀fẹ́ wà lọ yọ̀ọ̀fẹ́ borí ṣùgbọ́n òní gbélé òní gbéléjú ó gbéléjú dápọ̀ ọmọ àdá wàhálà alẹ́ o torí ní sísìn mẹ́fà rèé. omi náà máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn obìnrin obìnrin méjì tó kójọ tó ní pé ọ̀kan sọ́ńdọ̀ olóhùn òtí ẹ̀ sí ìpèdélẹ̀ tó fi dá mo dé wà fáwa ọ̀kan ìrè ó pé pé pé kà ma sọsọ yóò ìyàwó ẹ ó fún lówó ọṣẹ omi sì wà nígbà dé ibẹ̀ lọ́ba ọ̀kan tí sì fún lówó nígbà tí ọ̀nà lọ́ba wà aṣọ wà ó sì wọ́n ra ọṣẹ lọ́wọ́ ayò ó sì bọ̀ ó tó ti fi ń jẹ tọ́jà bí. ẹ wọ́n ti tó fún lówó tó fún bomi fún ó tún bá ń bẹ̀ tún bá aṣọ rẹ̀ ń bẹ̀. pé ẹni tí àti ìpètè ń dáhùn ìfẹ́ ju èyí tá a pè lẹ́ẹ̀mẹ́ni ń bàbá wa yá yàwó àgbẹ̀ wọn ò gbẹ́ nípa ewu. ṣùgbọ́n ẹ jẹ́ káwọ̀ ṣọ́ra ṣẹ́gbọ́n ṣáàjà wọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ gbogbo ẹ̀rọ lọ́wọ́ yẹjú yọ yẹjú tí wọ́n fún ọ yẹjú tí wọ́n náà fún ọ. ètò kan àwọn ọkùnrin ni pé máa ṣe déédéé má sì lo agbára rẹ má fi pamọ́. ó lè yẹ pé èso kàn ọ fẹ́ràn rẹ. wọ́n ń gbé ẹjọ́ sùn bẹ́ẹ̀ ti sùn náà lẹ́dìde gbé ara ara àwọn òbí ẹ̀ yá ni ọkọ ọkọ àwọn wọn ni ọ ó rí ọ ọ. nígbà bá bẹ́ẹ̀ tó sì yẹ pé o fi agbára rẹ pamọ́ ni kó lè bá a rí lò kárakára lọ́dọ̀ lọ́dọ̀ ìtọ́ ọlọ́wọ́ kódà nínú ìṣesí ṣé èèyàn bá pé irun kóòdù mi tán tó bá tún wá dìde ń bẹ̀ ànábì ní ká tún máa ṣàdúrà ànábì náà máa ṣàdúrà lórí pé aláhùnmá kìsùnà tí yá sá fún máàmù dínkù aláàtà ó sì ní ibi máa támúlíkù aláàmúlíkù wípé ọlọ́run ìpín tí mo lágbára ni mo ṣe yìí ó mọ̀ mú mi o níbi agbára fún mi pé wọ́n ọlọ́run ló ní tèmi ò ní òpin irun kọ̀ọ̀kan fún wa oṣù lọ́dọ̀ ẹ̀ ní ilẹ̀ mọ́ ojúbà nìkejì náà oṣù lọ́dọ̀ ẹ̀ nílẹ̀ mọ́ ètí ìwà alágbára má fi mú mi o òun náà ni ìfẹ́ ìbẹ̀ lọ́kàn bẹ̀rù ọlọ́run ìdánwò wa. ẹgbẹ́ ká. ọ̀sẹ̀ tó ní ìrorò wá àtàkùn àìdánwò àtàkùn ọ̀rọ̀ yìí. ọlọ́run ní bá a bá ṣàtúnṣe tá a sì bẹ̀rù ọlọ́run gbogbo ìgbà aṣọ tí ọ̀dà òun dàrí jìn wá. ẹgbẹ́ ká gbọ́ ìkéde. sọ́dọ̀ àdìbáyé àdìbáyé. two thousand naira àdúrà kàmọ́nìlì ní àjọ́dá one thousand naira. àmì ìkùmáàlì kọ̀dá wọlé two thousand naira ìbéèrè àgbèrè àti one thousand naira yusuf kọ̀dá wọlé dáwúdà five hundred naira ọ̀làyíwọlá kàmọ́nù one thousand naira yàrá ìwòsàn ìlànà àmàlí two thousand naira ìsìn àkójọ one thousand naira oyinbẹ̀lẹ̀ alani one thousand naira àlẹ́ ọ̀pẹ̀yẹdẹ sọ̀dá àjí one thousand naira ọ̀dájú ọ̀dájú kan akọ́wálé tọ̀pẹ̀ọ̀ one thousand naira wọ́n ayé ṣé wù ọ̀làní wọ́n máa bọ̀ Muhammad Musa sɔbɛ naira Mansuru Muslima Sɔmɔgɔ sɔbɛ naira Zubɔla Wale Dawuda sɔbɛ naira Kɔlɛasiji Musa Kalamu sɔbɛ naira Rɔbɛ Nayo. Ɛɛ jɔ wọ́n ti fi ìdílé kan sí wáyé gbogbo jama. Wọ́n yà ti gbé ẹ̀kúnṣẹ́lẹ̀ wọ́n lò fáyé wa o. Pàápàá wa ti àti dá sí ọ̀rọ̀ owó àti àti àjá. Àjàwátà tó lò àti dá ní ọlọ́wọ́ sáyẹ̀ sáré. ẹni ní àná àtọ̀lẹ̀ gbé àwọn ká dáyé afẹ́jẹra àyàtọ̀lá tó rà ṣùgbọ́n àwọn ẹrú ọlọ́run kan gbé wá òye tiwọn àti máa wọn ìgbòho ìyàmọ́ ọ̀gbọ́ tá a ti sọ fún yín ọmọdé pé à bó wàá lọ jẹ́ àwọn olóyè ni wọ́n náà ti di máa mọ̀ ní pé họ́ọ̀lù àwọn ìgbòkè á ti sílẹ̀ ọkọ̀ tí a ká máa ra ló àga báyìí àga ìwé ta rà ní jọ́sí ìta tó wáyé ẹyọ kan rà ní four thousand three ẹyọ kan ní wo onígbàdàn àwọn ní four thousand two ní àwọn òkè òkú mẹ́ta tí wọ́n yà sọ́ọ̀tì ara ẹyọ kan ní four thousand three òkú mẹ́ta làwọn ẹ̀rọ náà tí wọ́n náà àwọn olóyè wọ́n ti ń ṣe é sí i àwọn sọ́kùnrin ìdásílẹ̀ náà kò ní yé ètò ní ọwọ́ báyìí tó ti àyẹ̀sí sáfùwé inú dájú òwe náà láti lè rà kódà tí wọ́n bùkún wọn wọn á lóye àpé ìtàkùn náà àbáṣetù táwọn ajá owó yìí lọ ní ọ̀ọ̀lù yìí kìí ṣe irú àga tó fi bẹ́ẹ̀ kódà wọn sọ níbi yìí pé tá a bá ọ̀rọ̀ tá a fi wọ́n ká tẹ̀lé mẹ́wàá wọlé ká tó máa mọ̀ ọ́n ìtàkùn ìjọba ti rà ọ̀tá àǹfààní.

ẹ jẹ́ ká sọ pé Allahu Akbar Allahu ṣe rí ọlọ́run ṣe àánú orí pọ̀ ó ṣe àánú orí tó pọ̀ láàrin kàtá ṣùgbọ́n nínú ṣe wá àwa mùsùlùmí ọ̀kan náà ní súrátù Ah, ọlọ́run fi ṣáánú rí o díndé sóra kan lọ́nà ọkọ̀ ànàkọ̀rá wọ́n jẹ́ sóra forty two forty two ọlọ́run sọ wọn sí ìmọ̀mọ̀ ni tí ń gbà wá a sì kí àwọn tí wọ́n jẹ́ ilé ètò náà sí ẹ̀kọ́ ìmọ̀ràn látọ̀dọ̀ àfáàgbà àti gbogbo kọ́mítì ọlọ́run dùgbà pẹ̀lú. ọlọ́run nínú ìṣesí àwọn ẹni ọlọ́run ìmọ̀ràn wà. ọlọ́run ní àwọn tí wọ́n dá ọlọ́run ọba wọn lóhùn tí wọ́n sì ń gbẹ̀rù kíkí bí ó tọ́. tí wọ́n fi ọ̀rọ̀ wọn sínú rẹ̀ láàrin ara wọn. nínú àsìkò tá a fún wọn ń ná ojú ọ̀nà ọlọ́run bẹ́ẹ̀ ó sì fún ìsinmi ọ̀rọ̀ tó ń bẹ́ẹ̀ lẹ̀. kódà

ó sì gbé sáwọn sàádé pé bóun ni ká ṣe o ṣé ká máa retí àwọn ṣe ń gbógun ń bọ̀ ni ajáde ká lọ pàdé wọn àwọn kan ní ẹ máa lọ pàdé wọn lọ́dà o ẹ má jẹ́ àjókòó o. àmì ìbára ọba bá ilé ọlọmọra ọba nígbà tí ẹ jáde àwọn èèyàn tó ti yí ọ̀rọ̀ padà wọ́n ní ẹ̀gbọ́ àwọn èèyàn tá à mọ̀ ẹ̀bàjẹ́ á gba ànábì mọ̀ràn ká jókòó lé àwọn obìnrin náà bó ṣe di àpólà àwọn náà mọ̀ ọ́ ọ̀nà wà mẹ́ẹ̀ nígbà ànábì jáde wọ́n bá wọ́n aráàlú ní àwọn ń ta àwọn táwọn ajá náà lè ọlọ táwọn bá ti wọlé táwọn múra táwọn wọ ẹ̀wù pé àwọn ń lọ sójú ogun àwọn ìbọ̀lẹ̀ máa wọ. lóyún náà làárùjù wà lọ́wọ́ bìbí di òun ń lọ ó dàbí sóun nìkan ọlọ́wọ́ pẹ̀lú nígbà tí ẹni tó ní ìgbésẹ̀ jẹ́ àwọn sàbẹ̀ ti tẹ̀lé ọlọ́run ṣe bẹ́ẹ̀ jókòó ni báwọn èèyàn musa ṣe jókòó ìgbẹ́ iṣẹ́ abúwá ń tà wá wá ọ̀rọ̀ búkà fún ọ̀rọ̀ jù. iná òde kọ́ ìlú. ọlọ́run èèyàn musa ǹjẹ́ ìwọ̀n ìwọ àtọ́ba rẹ máa lọ máa jà. àwọn ní ah! ní bẹ́ẹ̀ wọ́n ní mímọ́ rẹ ọlọ́run àwọn òbí bẹ́ẹ̀ pọ̀. gbọ̀n dà afọ àwọn àfáà nínú jíjọ ẹni sọ ó èèyàn sí láti kí yín o ìmọ̀ràn náà ló débi tí ọlọ́run bá yìí àyín bàbá mi ìmọ̀ràn náà ni kí lè dá sí sẹ́yìn náà ó mẹ́ta ó wà ní sùkùrọ́jì wàlá ṣe ha ọlódìdí èèyàn ń bẹ ọláàbò èèyàn ń bẹ ọláláìsí ń bẹ aláìsí èèyàn tí ò sí nísìnyí ń bẹ láyé ó wá ní ọwá ń túmọ̀ rẹ̀ olódìdí èèyàn lẹ́nu tó sọ pé máa ń là ààbò èèyàn lẹ́nu tó ṣe yí pé kọ̀gbọ́n ṣùgbọ́n àwọn ìgbàmọ̀ nígbà ní ọbọ̀ sínú ní ó lè bọ̀ bẹ́ẹ̀ ànígbà tí wọ́n ti gba onímọ̀ràn nígbà tí ọ̀gbọ́n tàbó ṣùgbọ́n kí ìgbàmọ̀ràn ààbò èèyàn ni aláìsí pàápàá lẹni tí ọ̀gbọ́n sì tún gbàmọ̀ràn pẹ̀lú àgbà pé màmá náà yóò yọrí síbi tó dáa ètò náà ti ẹ̀sìn fún wa yìí àmì pé yóò bá mi ṣàṣepé rẹ̀ ni gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ̀ náwó nára tí mo yín dùn ọlọ́run yóò sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ àti àwa náà o ibi ọlọ́run bá ní bá dé ìgbà tí ọdún mi ìgbà tó ń bọ̀ yóò tún tún yí padà dáadáa àti ìhàn náà fa àlùbáríkà sí ṣùgbọ́n ẹ̀ náà.